الحمد لله الذي خلق فسوى والذي قدر فهدى والصلاة والسلام على خير من دعا إلى الهدى نبينا محمد نور الدجى رحمة الإنسانية والورى وعلى آله وصحبه أهل الدين والتقى أما بعد أيها المسلمون اعلموا رحمكم الله أن الإيمان بالله والدخول في الإسلام لا يصح لا يصح حتى تكفروا بالطاغوت فقال ربكم عز وجل فقال ربكم عز وجل في كتابه لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم ويقول الإمام ابن كثير رحمه الله في تفسير هذه الآية الكريمة قال أن يكفر بالطاغوت أي من خلع الأنداد والأوثان وما يدعو إليه شيطان من عبادة كل ما يعبد من دون الله ووحد الله تعالى فعبده وحده وشهد أن لا إله إلا الله فقد استمسك بالعروة الوثقى والطاغوت يا عباد الله يشمل كل شر كان عليه أهل الجاهلية من عبادة الأوثان والتحاكم إليها والتحاكم إليها والاستنصار بها أيها المؤمنون الحج مدرسة تحقيق معنى لا إله إلا الله محمد رسول الله الحج مدرسة تحقيق معنى لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فالحاج يسافر ويكابد في سفره إلى موضع حجة رسول الله صلى الله عليه وسلم ويلبي بكلمة التوحيد وهذه الكلمة ليست شعارا لأسرة محمد صلى الله عليه وسلم ولا شعارا لبلد محمد صلى الله عليه وسلم وإنما هي وإنما هي كلمة للناس جميعا ولا خصوصية فيها للعرب على العجم ولا لأهل مكة والمدينة على غيرهم الله أكبر فمن تمسك بها فمن تمسك بها لا يسقط أبدا لا يسقط أبدا لا يسقط في أمور دنياه ولا في أمور أخراه قال تعالى فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الحمد لله ọpẹ́ ní fún Ọlọ́run ọba tó dá wa tó sì ṣe wá bó ti tọ́ àti bó ti yẹ ó dá wa dára ju gbogbo àwọn ẹ̀dá yòókù tó dá lọ nínú àwọn ẹ̀dá tó ń bẹ lórílẹ̀ ọlọ́run ọba yìí òun náà ló fi ààlà sí gbogbo nǹkan ó sì fètò sí ó sì fi gbogbo ẹni tó bá wá ìmọ̀nà lọ́sọ́dọ̀ rẹ̀ ó fi wọ́n mọ̀nà yóò máa fi wọ́n mọ̀nà àṣì àṣọláàtú fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run ọba rò ní àwọn àròyìn àwọn àròyìn ńláńlá ṣùgbọ́n gbogbo bọ́lọ́run ọba ṣe ròyìn ànábì rẹ̀ tó kò débì kankan kódà kò súnmọ́ nǹkankan nínú ìjẹ́ olúwa kò súnmọ́ nǹkan kan nínú ìròyìn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká mà kí ọlọ́run ọba kó ṣàánú èmi àtẹ̀yin kó dẹ̀ kẹ́ wa kó ṣe dáadáa fún wa láyé kó dẹ̀ tún ṣe dáadáa fún wa tá a bá kúrò láyé òun náà ni pé kó fi wá sínú àlìjánná ẹ ká lọ́ọ́ mọ̀ yí pé ní tí wọ́n ń pè ní imanu billah ní tá ń pè nígbàgbọ́ tàbí tá a bá ń sọ fún èèyàn pọ́wọ́ ní ẹ̀sìn Islam ẹni tá a máa pè ní mùsùlùmí abẹ́ntá máa pè ní onígbàgbọ́ òdodo sẹ́mọ̀ pé onígbàgbọ́ mi náà wà ṣùgbọ́n ọkàn máa ṣòfin yà láàrin tiẹ̀ àti tiwọn pé ìgbàgbọ́ òdodo ń tiẹ̀ àwọn máa jẹ́ onígbàgbọ́ lásán onígbàgbọ́ òdodo àti mùsùlùmí a máa jẹ́ orúkọ yìí kọ̀ wá lè ṣe é jẹ́ fún wa àyàfi tá a bá kọ̀yìn sí gbogbo nǹkan tọ́lọ́wọ́n ọba pè ní ẹbọ. E tá a bá kọ̀yìn sí gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá pé tọ̀góòtò ni tá a bá jìnà sí tá a jùúlẹ̀ tí bá ń bẹ lọ́wọ́ wa tẹ́lẹ̀ ó dìgbà tá a bá jùúlẹ̀ ká tó máa jẹ́ mùsùlùmí ká sì tó máa jẹ́ mùmìnì kìíní yìí ò lè ṣeé fún ọkọ ọmọ ẹ jẹ́ mùsùlùmí kọ́ wa jẹ́ sí pé o ò tí kọ̀yìn sí tọ̀góòtò tọ̀góòtò lárúbáwá rẹ ni màá tẹnumọ́ lénìí Kaleba bá a sórí pé kan ń bẹ nínú ẹ̀sìn tọ́jà sí pé àǹtí la ilaha ni tọ́jà sí pé ntí máa wó ilaha máa yàn lọ́wọ́ ni ohun tí kì í jẹ́ kí èèyàn músẹ́ èèyàn délé ni òun náà ni máa tẹnu máa púpọ̀ ìwọ olùgbọ́ mi tọ́jẹ́ mùsùlùmí ìwọ náà ha sórí ìgbé kínní kan ń bẹ tí wọ́n ń ma tuma rẹ̀ ìwọ ló rẹ̀ sìn rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa wí la ilaha illallah kódà kó máa wí one million lójoojúmọ́ kódà kó jẹ́ pé ten million ló ń wí lójúmọ́ tó bá máa tún máa tọ̀gùt tó jìnnà sí tọ̀gùt tó kọ̀yìn sí tọ̀gùt gbogbo la ilaha illallah tó wí òtún bá ń tẹ́ni ọlọ́wọ́n bá wò ní gbà kódà ìyàtọ̀ jẹ ọkọ̀ jẹ́ atẹ́ntì ò tiẹ̀ wí la ilaha torí pé ìdájọ́ fún rú ni mùnáfíkì ǹjẹ́ ń pè mùnáfíkì nínú èdè Yorùbá òun náà lẹni tó fojú jọ mùsùlùmí ṣùgbọ́n inú rẹ̀ kì í ṣe mùsùlùmí irú ìyà táwọn báyìí ọ jẹ ọkọjá àyà tí bàbá olórìṣà ọjà rò níwájú ọlọ́run ọba nípa báyìí tọ̀gùtù yìí tá a bá ti kọ̀yìn sí àìtí ìjẹ́ mùsùlùmí àwọn akáwé báyìí ọlọ́run ọba gbé kalẹ̀ fún wa nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àyà alukur'an kódà nínú la ilaha illallah fúnra ara rẹ̀ òun náà ni la ilaha òun ni pé ojú ọlọ́wọ́n bá gbé kalẹ̀ ní Suratul Baqara aya two fifty seven ọlọ́wọ́n bá sọ yìí pé faman yakfur bitaghut wa yu'min billah ọlọ́wọ́n bá ní ẹnikẹ́ni tó bá kọ̀yìn sẹ́sù tó bá kọ̀yìn sẹ́sù ìgbà yẹn wa yu'min billah tó bá sọ pé la ilaha illallah ìgbà náà ló tó wọlé bí yẹn bá ṣe la ilaha illallah tí ó bá ṣe al-kufru bitaghut tí ọkọ̀ yìí sẹ́sù ẹ lọ mọ̀ pé irọ́ ni ń wí ìyẹn ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n daṣọ àfa àbúrò àwọn wọ̀nyí tí wọ́n ń pera wọn láwọn àfa àwọn wọ̀nyí tẹ́ ẹ bá dẹ̀ délé wọn ẹlòmíì yẹ tíra wò ẹlòmíì yẹ yanrìn wò ẹlòmíì yẹ ìka wò ẹlòmíì yẹ fán wò ẹlòmíì yẹ tẹ̀sùnbá wò mú ọ̀báyá wọn yẹ gíláàsì wò mú ọ̀báyá development ń bá àdánwò wọn yìí àwọn ẹlọmọ yìí pé bí wọ́n ti wulẹ̀ wọ́n wí la ilaha illallah tó ẹ sọ fún wọn yìí pé la ilaha illallah yìí yóò tún bá ń tẹ́ni o torí pé ẹ ṣe al-kufru bit-taghut ẹ jìnnà sẹ́sù ẹ kọ̀yìn sẹ́sù anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kọ̀yìn sẹ́sù ni àwọn anabiwa tí wọ́n ṣáájú anabiwa Ibrahim wọn ò fàyè wọn ò fún ṣètọ́n láyè lọ́dọ̀ wọn ni àwọn anabiwa Musa wọn ò fún ṣètọ́n lójú ọ̀nà àwọn ànábì wa Isa alayhi salatu wa salam alayhimu salatu wa salam gbogbo wọn ni wọ́n ju èso nù nígbà tí wọ́n ju èso nù lọ́jọ́ wọn rọlọ́wọ́n ọba mú ìwọ mùsùlùmí tó o ń ṣe la ilaha tó ń kírun tó ń gbààwẹ̀ tó ń ṣe léyà ẹran léyà rẹ tóbi ọdọọdún lọ ń lọ hajj ṣùgbọ́n tá a bá tó o tó ṣe sù lọ́ọ́ tó fẹ́ mú ọjà rẹ délé ẹrù tó gbélé rí tó bá fẹ́ gbé délé owó tó gbà sálárì rẹ tó fẹ́ mú délé aṣọ tó rà tó fẹ́ wọ̀ sọ́rùn ẹran tó rà àbújẹ tó rà tó fẹ́ jẹ́ tí ó dùn níkùn rẹ jẹ́jì bá alẹ́ kí àǹtàkì fọ́ra bí tọ̀ ọ̀gùt ọ̀ràn yẹn ni ọgbọ́dọ̀ kọ̀yìn sí sùn ọlọ́wọ́n bá sọ pé ẹni tó fẹ́ mẹ́rù ẹ̀ délé òun náà lẹ́nikẹ́ni tó bá kọ̀yìn sí àṣẹ ìtọ́n bá sọ yí pé fàmà yàtúfòrò bí tọ̀ ọ̀gùt ẹnikẹ́ni tó bá kọ̀yìn sí sùn nti wọn ń pè lẹ́sù imam wa ibn Kathir wọn ò túmọ̀ ẹ̀ fún wa tọ́ba yá tọ́ba kọ́yìn sẹ́sù wa yu'min billah tó sì ṣe la ilaha illallah rẹ̀ dáadáa irú ẹni bẹ́ẹ̀ faqad istamsaka bil urwatil wuthqa irú ẹni bẹ́ẹ̀ ó ti di okùn àgbà mú òwe ìlànà Kùránì pàmbẹ́ ni okùn àgbà okùn chain tí ò lè já náà ló dìrọ̀ mọ́ ọlọ́run tó ní lan fisama laha okùn tó dìrọ̀ mọ́ yìí náà ní ilaha illallah okùn yẹn kì í já okùn yẹn kì í ràn okùn yẹn okùn yẹn bọ́ bá ti dì mọ́ báyìí kódà yóò tún lọ́mọ ẹ lọ́wọ́ ni bẹ́nìkan bá fẹ́ já lọ́wọ́ rẹ ọwọ́ rẹ ò ní já ń bẹ̀ tẹ́nìkan bá fẹ́ já ọwọ́ rẹ okùn náà ò ní já ń bẹ̀ òun náà ní la ilaha illallah lọ́nfìsọ́ọ̀mọ̀ làhà okùn yẹn ò ní já ìwọ náà ò ní já ń bẹ̀ òun náà ní la ilaha illallah ta kò ní já lọ́wọ́ ẹ̀ ta lẹni ò ní já lára la ilaha illallah ìdá kàfọ́rọ̀tà bí tọ̀gùt tọ́ ìwọ lọ́jọ́ gbà ó tí kọ̀yìn sẹ́sù lọ́fà ìwọ kọ̀yìn sẹ́sù ó rí i pé okùn táwọn èèyàn okùn la ilaha illallah okùn agbani tí kì í já láéláé ọlọ́wọ́n bá sọ pé láǹfẹ̀sọ ọmọ làhà kì í sán kì í tú kò lè já kò lè ràn gbogbo nǹkan tá a fi máa fi ròyìn nǹkan tó fẹ́ súnmọ́ jíjá gan kò sòmókun la ilaha illallah ìgbà wo ni ó rí bẹ́ẹ̀ fún ọ ìgbà tó o bá ti kọ̀yìn sí aṣ-ṣaitan Imam Ibn Kathir wọ́n fẹ́ túmọ̀ tọ̀gùtù fún wa wọ́n ní tẹ́ ń pè ní tọ́gùt ó ní gbogbo nǹkan táwọn èèyàn bá ń ṣe nígbà ìmọ̀ kan kó tó di pé ìsìláàmù dé yálà òrìṣà bíbọ ni àbí orò ṣíṣe ni àbí àgbékọ́ ni àbí ṣé babaláwo kan ni àbí omi kan ni àgbàrá kan ni àwọn etí ẹ pè lómi ìtí ń bẹ lóṣogbó mi báyìí òun èso dò àgbàrá iná ẹ̀ lẹ́ ń sìn láwọn tó ń sìn àbí àgbàrá kan ni ẹnikẹ́ni n tá n pè ní tọ̀húùtù gbogbo nǹkan tó bá ti jẹ́ sí pé à ń lọ ọ̀ràn kàn wípé n tó yẹ kọ́ lọ́wọ́n ọba ó ṣe ó lè ṣe fún wa iná wọn ń pè ní tọ̀húùtù ó lè jáwòrán àfa ẹ̀sìn ó lè jáwòrán àfa church ó sì lè jáwòrán babaláwo ó sì jẹ́ àwòrán nǹkan tọ́lọ́wọ́n bá dá bóyá gi ni bóyá omi ni bóyá òkúta ni bóyá oòrùn ni bóyá arawọ̀ ni bóyá òṣùpá ni bóyá òkè kan ni bóyá kòtò kan ni bóyá ẹran kan ni kódà ara wọn tẹ́ ń sin ọ̀bọ lásìkò tá a wà yìí ọ̀bọ information kan wá bá wa pé ọ̀bọ kan nílùú kan mi fẹ́ dárúkọ ìlú yẹn nítorí pé ọ sọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí ènìyàn ní abasọdọ Ọlọ́run ọba gbogbo àwọn èèyàn ńláńlá bá ń lọ bá wọn ń bọ̀ lọ́wọ́ gbà mí yóò sì fọwọ́ gbẹ́ lómi lórí ẹ dákun ọ̀bọ tó ń gbá ọ lórí torí pé wá nǹkan lọ sọ́dọ̀ ẹ ọ̀bọ lè tẹ lómi nípa inú yóò tún dùn pé yẹ ẹ̀sìn òun wá sọ́dọ̀ Olúwa àwọn ni so nípa báyìí gbogbo àwọn nǹkan táwọn èèyàn bá ti ń ran kan pé yóò mú yóò ṣiṣẹ́ tó yẹ sí pọ́lọ́ nìkan ló lè ṣe tá a bá ti ń ran kan sọ́dọ̀ rẹ̀ àti sọ nǹkan náà di àtọ̀wò ẹ̀yin mọ̀mìnrin lọ́kùnrin àti lóbìnrin ẹ lọ́ọ́ mọ̀ pé hajj tá à ń ṣe yìí nínú ẹ̀sìn Islam kì í ṣe aláàjì lásán là ń jẹ́ à ń jẹ́ al-iman à ń jẹ́ at-tawhid ẹ̀ ń bá ṣe hajj alhaji táwọn ní ilé ẹ̀kọ́ ńlá ni tọ́jà sí pé ibẹ̀ láti máa mọ̀túmọ̀ la ilaha illallah بين الأتمام أتمام محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد أي مؤمن لكم يا تلوبنين ẹlọmọ yìí pé hajj ṣíṣe tó ń bẹ nínú ẹ̀sìn Islam nínú àwọn orígun wa yìí ẹlọmọ pé ilé ẹ̀kọ́ tawhid ni ilé ẹ̀kọ́ táwọn ti máa ń mọ̀túnmọ̀ la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam ilé ẹ̀kọ́ táwọn ti máa mọ̀túnmọ̀ rẹ̀ ni àwọn ọ̀nà táwọn máa gbà máa ìtumọ̀ rẹ̀ lára rẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n ká tó lọ bẹ̀ ìṣẹ́kàlọ́ ọmọ yìí pé la ilaha ó ní okùn tí ó fa ìsábàbí tọ́lọ́wọ́n ọba ó fi fèmí àti ẹwọ́nú àlìjẹ́nà ẹnikẹ́ni tí ọba ti ní la ilaha illallah kó ti lọ́ mọ̀ pé permission ò sí o fún un láti wọ àlìjẹ́nà níbo ni ọwọ́ ìdàkejì àlìjẹ́nà ni ọwọ́ òun náà sì ni ìyà ọlọ́mọ sì wá ní ọmọ ìyà ẹ̀yin mùsùlùmí ẹ lọ́wọ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń pè lásà láwùjọ tá a wà yìí kì í sàṣà o ẹ̀sìn ni o ṣùgbọ́n wà á yẹ̀wò pé ẹ̀sìn yìí sẹ́sìn òdodo ni àbẹ́sìn rọ́ tó bá ti lọ jẹ́ sípẹ́sìn rọ́ ni tètè wá jù sílẹ̀ téèyàn bá sọ́ra nínú rẹ Yorùbá ò ní mú la ilaha illallah ò ní mú délé o tó bá sọ́ra ìwọ ọmọ Yorùbá ò lè rí la ilaha illallah ò lè mú délé o àfikọ́ sọ́ra rẹ̀ àwọn nǹkan kan wá ti wá hàn sí gbogbo wa tó jẹ́ sí pé bàbá tiẹ̀ pé ó rú àwọn kan lójú àwọn nǹkan kéékèèké ṣùgbọ́n àwọn nǹkan ńlá lákọ̀ọ́kan wà tó hàn sí gbogbo wa tí gbogbo ayé náà sì mọ̀ pé eléyìí kì í ṣàṣà ẹ̀sìn ni gbogbo àwọn nǹkan tó bá ti hàn sí wa pé ẹ̀sìn ni tí kì í ṣàṣà tí kì í ṣàṣà tó bá ti jẹ́ pé à ń dírọ̀ ọmọ pé nǹkan ó ṣe fún wa kíní kan ó ṣe fún wa ẹ jẹ́ ká jù sílẹ̀ o tá a bá jù sílẹ̀ kódà kó máa lọ hájì ọ̀sọ̀ọ̀sẹ̀ hájì ọ̀sọ̀ọ̀sẹ̀ bá wà tó bá ń lọ hájì ọ̀sọ̀ọ̀sẹ̀ tó bá ṣe é lọ ni ọlọ́run nígbà lọ́wọ́ rẹ o torí gbé o ti mú nǹkan mìíràn ọlọ́run ọba nínú hájì ṣíṣe a máa rí wípé ẹni tó fẹ́ lọ sí hajj kálukú ó travel láti ibi tí wọ́n ń gbé kálukú ó tata tàta tòpò kálukú ó máa sáré alápáǹtètè lọ sí ààyè kan ṣoṣo kí láàyè kan ṣoṣo náà òun náà ni ààyè ibi tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti ṣiṣẹ́ hajj wọn wọ́n máa lọ sí ààyè yìí gbogbo wọn náà wọ́n máa wí gbólóǹkan gbólóǹ ẹyọ kan gbólóhùn kan náà ni wọ́n jọ máa wí pé labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika lak gbólóhùn kan náà ni kálukọ́ máa wí gbólóhùn yìí tá ń pè ní la ilaha illallah tàbí labbaik allahumma labbaik yìí kì í máa ṣe símbọ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bí láti fẹ́ ká mú ẹ̀kọ́ jáde nìyẹn kì í ṣàpẹẹrẹ fún ànábì o torí pé làbẹ́yìká làbẹ́yìká gbogbo ń ta wí ń bẹ̀ ta ló ní ọlọ́run ọba là ń bá sọ̀rọ̀ kódà kìí ṣàpẹẹrẹ fún ìlú tá a ti bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbágbóorun Maka lára làbẹ́yìká tá a gbóorun Mẹdínà lára làbẹ́yìká kò sí mẹ́ naam kò sorúkọ ànábì ń bẹ̀ kò sorúkọ fámílì ànábì ń bẹ̀ kò sorúkọ ìlú ànábì ń bẹ̀ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbólóhùn náà ó jẹ́ gbólóhùn tó jẹ́ sí pé gbogbo mùsùlùmí gbogbo èèyàn tó wà lórílẹ̀ ayé ló yí sì fún wa láti wí ẹ jẹ́ màmú tó bá jẹ́ sí pé ìlú ànábì wà ń bẹ̀ ni tàbí orúkọ ànábì fámìlì ànábì wà ń bẹ̀ ni tàbí àdúgbò ànábì wà ń bẹ̀ ni sallallahu alaihi wasallam a ó rí pé kálukú ni ó ti máa rò pé ẹni yìí ń pèpè sí ìdílé ẹni ìyẹn wá padà sílé ẹ wá wo gbogbo àwọn òrìṣà tẹ́yìn nílẹ̀ Yorùbá ìlú kálukú ni ń pè sí bẹ́ẹ̀ bá dé jìgbò ẹ bá ògìyàn òrìṣà abúlé lẹ́nu òrìṣà ìjìgbò bẹ́ẹ̀ bá dé ìbàdàn ẹ bá òkè wọn á ní òkè ìbàdàn bẹ́ẹ̀ bá dé Òṣogbo ẹ bá àgbàrá gọ́tà wọn á ní ọ̀ṣun Òṣogbo ẹ̀rí kálukú ń ṣàfitì tiẹ̀ sí ìlú ẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ pé kì í ṣẹ̀sìn kì í ṣe ẹ̀sìn òdodo ẹ̀sìn irọ́ ni tó bá jẹ́ pẹ́sìn òdodo ni àní ṣàfitì ẹ̀ sọ́dọ̀ wa yàtọ̀ sí ilé ìrìn àti màpé kíní ìga ọ̀dà ṣùgbọ́n a kàn gbàbẹ̀ yẹn wọlé fún wa ni náà nípa báyìí ẹ̀sìn Islam kò so wá mọ́ ìlú kankan o kò dẹ̀ so wá mọ́ ìdílé kankan gbogbo nta fi jọ́sìn fọlọ́wọ́n ọba kò so wá mọ́ ìdílé kankan a fi jọ́sìn fọlọ́wọ́n ọba a mọ̀ ọba là ń sìn náà ẹ wá gbogbo lóyìn kò wá sí ẹ̀sà fún ara alárúbáwá lórí èèyàn dúdú ibi táwa èèyàn dúdú bá fẹ́ kírun fájìrì tiwa torí pé àwa dúdú la wa àjìnà sílò ànẹ́bì fájìrì tiwa instead táwọn alárúbáwá fi ń kí lọ́pàá méjì méjì mẹ́fà lẹ́yìn ọmọ kí o torí pé mẹ́rin ń bẹ̀ yóò máa jẹ́ commission fáwa àwa alárúbáwá méjì yòókù ẹ̀yìn nìkan lẹ́ni ẹ̀rí kò sí nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bọ́ ọ bá kírun rẹ dáadáa ọ gbà dáadáa ju lárúbáwá lọ ọlọ́mọ yìí ọlọ́run lọ́mọ iye àwọn ẹni ọlọ́run tí wọ́n ti ẹ̀sìn lárúbáwá rárá àtọ́ ọlọ́run lọ́mọ iye tí wọ́n tó jókòó ìtọ́ da jùlọ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ní millions ní èdè ọ̀ràn lárúbáwá kí ló fà á torí bí ẹ̀sìn wa yìí gbólóhùn la ilaha illallah àìwúlò labbaik allahumma labbaik àsomọ́ràn kankan àdẹ̀sómáwọ̀ kankan àdèsómọ kọ́ńtì kankan gbogbo ẹnikẹ́ni tó bá ti wọnú Islam tó bá ti wí bó ti yẹ owó yìí ọgbẹ̀sán rẹ bó ti yẹ kó gbà ní. naam ọlọ́run ọba tóbi jùlọ o ẹnikẹ́ni tó bá dìrọ̀ mọ́ la ilaha illallah tó dìrọ̀ mọ́ gbólóhùn tawhid la yaskhutu abada ò lè jábọ́ láyé ò lè jábọ́ láyéláyé tẹ́nìkan máa lọ jàbọ́ sọ pé rán ni àgbẹ̀dọ̀ kì í sí mi ni ò lè jábọ́ tí la ilaha illallah ò bá já lókù ọlọ́run ọba sì sọ̀rọ̀ yín la ilaha ò pé láǹfìsọ́ọ̀mọ̀láhà ẹ lọ́ọ́ kàtúmọ̀ ẹ̀ wò ẹ̀ ń tẹ̀ wá kéwú kí n tún ń fi sọ́ọ̀mù wọ́n yàtọ̀ sí nkìtọ́ nkìtọ́ ni kí nǹkan já ìfisọ́ọ̀mù ni pé kí nǹkan máa já díẹ̀díẹ̀ láǹfisọ́ọ̀mù aláha okùn la ilaha illallah kò lè já díẹ̀díẹ̀ á tún wá ń bèlè pé ọjà rẹ̀ kan náà ìyẹn sì fi ń yí ayé gbé ẹnikẹ́ni tó bá dèrò ọmọ nǹkan mi yàtọ̀ sí la ilaha illallah ẹ sọ fún un pé àlẹ́ ìfisọ́ọ̀mù aláha ẹ sọ fún un pé yọ ọjà náà wo gbogbo nǹkan tó lò láyé rẹ kó tó di bọ́lọ̀ ń àfọ̀pá ìfọ̀pá tó ń sọnù mẹ́ni tó fún fìpá sápá ó tó ń sọnù mọ́ lọ́wọ́ ẹ̀rí pé ó gọ̀ púpọ̀ tíra àpò ó ń sọnù mọ́ lọ́wọ́ bó ló ṣe sọnù tó bá jẹ́ sí pọ́ lágbára ni kò yẹ kó sọnù tíra táwọn àfáà dì fọ́n tó jù sápò ẹlòmíín tó so mẹ́nu ọ̀nà alẹ́ rẹ̀ yóò ṣe sì já ọjà bọ́ ọlẹ̀ fún rẹ̀ sílẹ̀ ni wọ́n lágbára èsì tí ò sèfù ara rẹ̀ láti jábọ̀ ẹ̀rín pé gbogbo nǹkan tó bá tọ̀ yàtọ̀ sí la ilaha illallah yóò máa já gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ̀yìn tí nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba yóò ṣubú tó bá ti rọ̀mọ́ ọlọ́run ọba nìkan ò lè ṣubú ǹjẹ́ ń pè ní ní ṣùṣubú ẹlòmíì ọ̀gbọ́ yìí ẹlòmíì ọ̀rọ̀ pé tó bá ti rọ̀mọ́ la ilaha illallah ò ní rádàn o irọ́ líle ń ò rádàn o ṣùgbọ́n ò lè rádàn tán ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti rọ̀mọ́ nǹkan mi la ilaha illallah yóò o yóò tún rádàn tán ẹ Al-Qur'an sọ pé lan fisama laha ẹnikẹ́ni tí ó bá jẹ́ sí pé ó ṣe kúfúrú bi tọ̀gù tó kọ̀yìn sẹ́sù tó kọjú sọ́lọ́wọ́n ọba nìkan subhanahu wa ta'ala ẹ sọ fún pé kò lè jábọ́ láyé ẹ dẹ̀ sọ fún pé kò tún ní jábọ́ lálùkì yàmà náà sọ ọmọ pé lálùkì yàmà náà àwọn kan náà jábọ́ náà ni lábẹ́ jísírò jahannam asirot táwọn èèyàn bá ń kọjá lórí asirot ẹni tó bá ṣiṣẹ́ eré yọ máa lọ ẹni tí ó ti ṣiṣẹ́ eré yọ jà ni bí tí ó sì jà sí inú náà ni ọjà sí ọjà náà nù nípa báyìí ẹnikẹ́ni tó bá di ọmọ la ilaha illallah ò lè jábọ́ láyé ẹ sọ fún gbogbo àwọn tí wọ́n ń lọ síbi àgbàrá àti gọ́tà yìí ẹ sọ fún wọn pé wọ́n jábọ́ láyé wọ́n ó tún jábọ́ lálùkì yàmà ẹ sọ fún gbogbo àwọn tí ń gòkè tí wọ́n ń pè òkè lọ́lọ́run ọba àwọn tàbí ń tọrọ nǹkan lára òkè àbí ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run kódà ẹ sọ fún àáfàá alálìjẹ̀nù àáfàá òní àhámsà kọ́kọ́kọ́lá òyà ẹ sọ fún pé yọ jà láyé yóò tún jà lálùkì yàmà ẹ sọ fún bẹ́ẹ̀ àwọn ká wí bẹ́ẹ̀ ọlọ́run ọba ló gbé kalẹ̀ pé ẹnikẹ́ni tó bá ti dìrọ̀ mọ́ la ilaha illallah ò lè já ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá dìrọ̀ mọ́ nǹkan mi ẹ sọ fún pé àjà tán lọ́jà tí ò ní ṣe é so mọ́ láéláé ọlọ́run ọba bẹ̀ ọ́ má ká ò dìrọ̀ mọ́ nǹkan mi lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba torí pé ẹ̀dẹ́ ni èṣù tí àwọn òní àwọn tó lọ síbi àgbàrá ní ìsìn ẹlòmíì lè wọ ọmọ lè pọ̀ lọ́mọ bọ́ọ̀lù ọbẹ̀ náà ẹlòmíì ọ̀sìn kankan náà àwọn òyìnbó tí ọ̀sàdúrà tí òsìn kankan tí òsìn kankan wọn náà bímọ ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ pé àmì wo ni fún ẹ àmì wà dẹ́wò ọ̀gá àdáwò ni fún ẹ bí èèyàn bá sin lọ́wọ́ ọba ọ̀rọ̀ àdánwò bó o sin lọ́wọ́ ọba ọ̀rọ̀ àdánwò ṣùgbọ́n tó o bá sin lọ́wọ́ ọba ò lè rádàn tán ẹni tí o sin lọ́wọ́ ọba yọ ọ̀rọ̀ àdánwò yóò tọ́ rádàn tán ẹ ká gbọ́ yé bá nì torí pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí àgbọ́yé ẹlẹ́mọ̀ wò pé ah, ni máa ṣe kọ̀yẹ́kọ́ lọ́wọ́ ọba ó ṣe àdánwò gbọ́n lọ mọ̀ yìí pé kò lè rajà tán ṣùgbọ́n àwọn ẹni bí tí wọ́n ṣe tọ́lọ́wọ́n bá tẹ́ mú nǹkan mìíràn tẹ́ ń lọ bí àgbàrá tẹ́ ń lọ bí gọ́tà yìí ẹni náà ti mọ àgbàrá ẹni sì mọ gọ́tà ó ti yé yín ẹni tí ń lọ síbi àgbàrá tí ń lọ tọrọ nǹkan bẹ́ẹ̀ tàbí ń lọ bí gọ́tà tí ń lọ tọrọ nǹkan yìí ẹ sọ fún yín pé yóò rí àdánwò láyé lẹ́yìn àgbà náà yóò tún wá rí àtàdìnàtán yóò tún wá rí ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها ẹnikẹ́ni tó bá ti dìrọ̀ mọ́ okùn ọlọ́run ọba ẹ lọ sọ fún yín pé irú ẹni bẹ́ẹ̀ ti dìrọ̀ mọ́ okùn tí ì já okùn tí kò ní í já ìwé ọmọ ìyá mi tó ń gbọ́ mi mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin padà síbi okùn tí kì í já ju àwọn okùn okùn ọ̀gẹ̀dẹ̀ wọ́n ń tẹ̀yàn bá ń pè ń pè yàn fọlọ́run sọ́ọ́ ó ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ gàn pẹ́ ó fi yá pé okùn ọ̀gẹ̀dẹ̀ ò yí ẹ̀ ń tó dìrọ̀ mẹ́yìn kò tún yí tó gàn ọ̀gẹ̀dẹ̀ kọ́ ọmọ bá ń nì wọ́n ọba dìrọ̀ ọmọ lọ́wọ́ ọba àlè fokùn kankan tó wà lórílẹ̀ ayé àlè fi wé okùn la ilaha illallah ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba gbogbo jálajàla yìí ó tó gẹ́ ẹ jẹ́ ká jù sílẹ̀ mọ̀jẹ̀ wọ́n mú a lọ sínú nẹ́mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń perú àwọn nǹkan yìí lásà ẹ sọ fún mi pé ẹni ẹ̀wọ́ ń gbẹ́ kì í sàṣà ẹ̀sìn ni o ṣùgbọ́n ẹ̀sìn kí ni ẹ̀sìn ẹ̀bọ ni ọlọ́run ọba kọ́ là wá kúrò níbi gbọ̀ntẹ́ ń pè ní ẹ̀sìn ẹ̀bọ kó sì fi wá sínú ẹ̀sìn òdodo àwọn ntí ọba la ilaha illallah wa jẹ́ máa wá lọ́wọ́ ọlọ́run ọba kọ́ jìn wá nínà sí kọ́ dẹ̀ jìn nínà sáwa náà àwọn nǹkan tí ó jẹ́ kí la ilaha illallah wa kó túbọ̀ máa strong sí i ọlọ́run ọba kó taari wa síbẹ̀ kó lè taari nǹkan náà sọ́dọ̀ wa wọlọba tó máa ń jẹ́ pé àdúrà jẹ́ pé àdúrà wa ọlọ́run ọba gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n wà nínú ṣe hajj tí wọ́n wà ní wọn àti ìbẹ̀rẹ̀ wọ́n ti wà ní wọ́n prepare hajj lọ́wọ́ ọlọ́run ọba kó ṣe hajj náà ní rọrùn fún wa àwọn tí ò tí gbéra náà kó ṣe gbígbéra tiwọn náà ní rọrùn àwọn tí wọ́n wà lójú ọ̀nà lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo nǹkan tí ó bá ṣe hajj yẹn jẹ́ ní nǹkan tí ó jẹ́ dàrúdàpọ̀ ọlọ́mọdé kó ṣẹlẹ̀ níbẹ̀ gbogbo nǹkan tí ó bá hajj yẹn jẹ́ ní nǹkan tá à ń pè lẹ́bọ àbí ọ̀rọ̀ tí ó da ọlọ́mọdé kó ṣẹlẹ̀ sáwọn èèyàn wa níbẹ̀ pàápàá jùlọ àwọn jàmáà wa tí wọ́n lọ ṣiṣẹ́ hajj ọlọ́wọ́n ọba kó ṣe hajj wọn náà nírọ̀rùn fáwọn náà ọlọ́wọ́n ọba kó bá wa ṣọ́ wọn lọ kó sì bá wa ṣọ́ wọn bọ̀ àwọn náà tá a wà nílé ọlọ́wọ́n ọba kó ṣọ́ àwa náà dè wọ́n dáadáa tí wọ́n lọ mú ọlọ́wọ́n ọba kó fi lé wọn lọ́wọ́ dáadáa táwọn náà ń retí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba kó ṣe fẹ́ kan wa iléyá ti súnmọ́ wa ọlọ́run bá kó sí ọ̀rùn fún wa gbogbo ẹni tó bá fẹ́ pẹran léyá kó túbọ̀ múra kódà àmọ́ ń yáwó àmọ́ ń dájọ́ láti pẹran ìjọsìn àmọ́ ń yáwó láti pẹran tá a bá mà wí pé a rí san oníṣẹ́ ìjọba o lè yáwó láti pẹran léyá okú mà kó rówó oṣùgbà ìwọ téèyàn kan jẹ ọ́ lówó tọ̀hún ẹ̀sìpẹ̀tì pò náà san fún ẹ o rẹ́ran torí pé ìjọsìn ni ẹ̀ẹ̀kan lọ́dún ni tọ́ọ̀ bá pátọ́dún yìí ọmọ bọ́yá mi ò ní ẹ̀ bọ́ ọ láyé mọ́ kọ́ ọ̀dẹ̀ pa torí bọ́ fẹ́ jọ́sìn fọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba yóò ṣe nírun fún wa wa akhiru da'wana anil hamdulillah